رمضان التوبة والصدق رمضان adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún wa reviving the human half hour ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ìṣẹ́jú abẹ́lọ́run Ọba Allah subhanahu kó má ṣàìjẹ́ kó ṣe àǹfààní fún ẹnìkankan wa nǹkan tá a máa gbéyẹ̀wò lénìí òun náà ni ewu tó wà níbi kéèyàn máa kórìíra nǹkan tó lọ́nà bá aláṣọkalẹ̀ sínú alukur'an àwọn sheik wa tí wọ́n dá lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheik kamarudin yunus akoride afizahullahu ta'ala wa rahaw فليتفضل مشكورا مهجورا من الله الحمد لله الذي جعل السعادة فيما جاء به الرسول صلى الله عليه وسلم ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa ọba àti àǹfààní sínú iṣẹ́ tàn nábì mú wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ fún wa ìtọ́lọ́run fẹ́ràn nábì orí pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ọlọ́run fi sínú alukur'an ọlọ́run tó fi sínú súnà òjísẹ́lẹ̀ muhammad sallallahu alaihi wasallam ọba tí ó fi islam ránṣẹ́ sí wa tó sì sọ ìwé islam kalẹ̀ alukur'an òun náà ló tún sàlàyé alukur'ani náà lérí àwọn ànábì wa muhammad sallallahu alaihi wasallam nítorí kálíbà sórí rẹ̀ ọba náà lọ́ba tí a gbọ́dọ̀ máa dúpẹ́ fún ní gbogbo ìgbà bí ìbá sọlá ọlọ́run àti kùránì tó lọ́n sọ̀kalẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wa àdánwò ọba ti bá wa nílé ayé táwa yìí ọlọ́run àdúpẹ́ o gbogbo ta náà bí mú wá pátá kọ́lọ́mọ́sàjọ́ tẹ́wa lọ́rùn kọ́lọ̀mọba aláàkójá lè máa tẹ̀lé tọ́lọ́ àti tànàbíwá Muhammad kálíbà sóríire láyé àtijọ́ alkiyama wassalatu wassalamu alayhi àánú ọlọ́run àtàláfíà ọlọ́run kọ́mọba anábíwá Muhammad wa ala alihi kó sì bá gbogbo àwọn ará ilé pátápátá wa asahabihi kó sì bá gbogbo àwọn sàhábà rẹ̀ pátá láì yọ nìkan lẹ̀ nínú wa ẹ̀yọ́ òun náà ni bọ́kùdù shay'in mimma ja'a bihi ar-rasulu sallallahu alayhi wa sallam naqidun min nawaqid al-islam ìmá bínú sí ọ̀kan nínú àwọn tọ́lọ̀wọ̀n bá aláṣọ kalẹ̀ fún wa tọ́lọ̀n pè lẹ́sìn ó kílẹ̀ nínú al-Qur'an ó kílẹ̀ nínú hadisi annabi tá annabi sọ fún wa yí pé ọlọ́wọ̀n bá aláàní kẹma sílẹ̀ yìí kẹma fi súnmọ́ òun ọlọ́ kí mùsùlùmí òdodo tọ́lọ́n gbà síláàmù kọ́ wá máa bínú sí ìtọ́lọ̀wọ̀n bá aláàpẹ̀ lẹ́sìn àbí ìdájọ́ tọ́lọ̀wọ̀n dá fún wa ìpé ọlọ́wọ̀n bá òpin dáa ọlọ́wọ̀n gbé kalẹ̀ dáadáa ìtọ́lọ̀wọ̀n bá aláàsọ kalẹ̀ yìí tọ́wà nú tíra rẹ̀ yìí òun kórìíra rẹ̀ dúnídúnú òun ọ̀fẹ́ òun ọ̀gbà bóun bá ti rántí ní ma bí òun nú ìpé ọlọ́wọ̀n sọ nǹkan báyìí sínú kura bóun bá ti ń ka kura nílọ tó ń bá ti débi áyà ẹ̀mí òun máa ń sọ fún òun òun sì gbà dénúdénú wípé òun kórìíra tọ́lọ̀ ń kọ sínú Kùránì kí ló dé tọ́lọ̀ ń fi kọ síbẹ̀ wọ́n bá ń ka díẹ̀ sí ànábì tí wọ́n bá débi kankan nínú tí òun ò nífẹ̀ẹ́ sí òun ọmọ fọ́ọ̀tì ànábì pé kí ló dé tànábì wá sọ ilé nítorí pé òun kórìíra rẹ̀ wọ́n ní ìjẹ́ mùsùlùmí kan tó ló ń gba Islam ó lè sọ pé òun kórìíra Islam torí pé ń tọ́wà náà lọ́kọ̀ọ́ àti súnà náà ń pè ní Islam ẹ̀jẹ̀ á lè sọ́ra wa ẹjá lè sọ́ra wa ẹjá lọ lè bá ìfẹ́ ẹnu wájà kájúwọ́lẹ̀ jù sẹ́lẹ̀ fún ọlọ́run tinútinú kọ́mọ̀ jẹ́ pé ẹnu nìkan la fi ń ṣe Islam aṣọ ẹ̀sìn nìkan la ń wọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nìkan la ń sọ àmẹ́sìn yẹn gan akórira rẹ̀ nínú wa ọ̀kàn sí parẹ́ nù Quran alágbára ti parẹ́ nù àdìsí ni bọ́gọ́dù àbí rọ̀ṣọ́lù mìíràn sàádà wal khair níta nábì mú oríire ni àǹfààní ńlá lọ́wọ́ ń bẹ fáwọn ọmọ èèyàn tó rọ́lọ́wọ́n bá aláàmà wa kò tó dá wa ó sì mọ èyí tá a ṣe tí wọ́n máa ṣe sábàbí aburú fún wa wọ́n mọ èyí tá a ṣe tá a máa lóore Quran gbogbo tó wà ń bẹ dáadáa ni àdísà nábì tọ́lá làáfíà tá nábì ni a máa ṣe kábàáyé gbogbo ẹ̀ pátá dáadáa ni èmi ń bẹ tí làákàyè ra ò gbé àmọ́gbàtà ti gbà síláàmù àgbà tinútinú àyọnu sí i àní kórìíra nǹkan kan nínú tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àbíntà nábì sàlàyé fún wa ìmọ̀ bínú bọ́kú tó máa jẹ́ àbí rasul ìgbẹ́ntà nábì mú wọnú alukọ̀ránì àti tí àdísì sọ yìí ìkórìíra rẹ̀ min sifati lè kàfẹ́rí náà lè mọ̀náfíkì wọ́n ní ìròyìn àwọn kẹfẹ́rí ni àwọn kẹfẹ́rí àtàwọn mọ̀náfíkì tí wọ́n darapọ̀ mọ́ àwọn sàhábà kò sí mọ̀náfíkì kankan nínú àwọn sàhábà nábì àmọ́ àwọn mọ̀náfíkì kan bẹ àwọn náà darapọ̀ mọ́ wọn wọ́n ń ṣe bí sàhábà ṣe rí àwọn yẹn ọlọ́run sàlàyé wọn fànàbí àwọn ni wọ́n máa bínú sí gbogbo ń tọ́lọ́wọ́n bá aláṣọ kalẹ̀ nítorí pé wọn ò gbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n kàn sojú ayé ni kọ́dà nígbà míì nǹkan tí wọ́n kórìíra yìí wọ́n sì máa bá wọn ṣe wọ́n kórìíra àrùn wọ́n sì máa bá wọn kí wọ́n kórìíra àwẹ̀ àwọn mọ̀náfíkì ó sì mọ́ bá wọn gbà á nínú àwọn kèfèrí tí wọ́n lè darapọ̀ máwọn mùsùlùmí láti bàṣìláàmù jẹ́ àwọn yẹn ni wọ́n máa ń kórìíra ẹ̀sìn dénúdénú àmọ́ wọ́n máa sojú ayé ṣẹwárí ìwà àwọn mọ̀náfíkì ó ti wá ṣẹ́ sára jẹ́ mùsùlùmí lẹ́nu àmà kírun àgbàgbọ́ kan lọ́lọ́run àlọ́mọ́kà àyọ̀zàká àmọ́ àwọn òfin kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá aláṣẹ sínú koran ta kórìíra dénúdénú tọ́jọ́ pé tabalẹ̀ parẹ́ ní àbá ti parẹ́ àwọn àgbékalẹ̀ kan bẹ tọ́lọ́wọ́n bá aláàgbékalẹ̀ nínú àwọn ìdájọ́ táwọn gbà pé ọlọ́wọ́n bá ti dá bẹ́ẹ̀ bọ́lọ́wọ́n ṣe dá yẹn a ó ń bí wa nù àwọn ìjìyà kan bẹ tọ́lọ́wọ́n gbé kalẹ̀ pé ẹni bá ṣe báyìí ẹ̀ṣẹ̀ báyìí fún kéèyàn wá gbà dénúdénú pé a ìjìyà tọ́lọ́wọ́n gbé kalẹ̀ yẹn ń bí wọn nù lóòótọ́ wà nù koran ó nù hadisi ẹni ìwà ń pẹ̀rẹ̀ ní mùsùlùmí láì tí fàáyà láì tí má ti sì wá lérí ẹ̀ gbogbo wa náà tàbá jẹ́ mùsùlùmí gidi a mọ̀ pé léyìn ṣe mùsùlùm tọ́bá jẹ́ mùsùlùm ni kò ní kórìíra tí fi ń jẹ́ mùsùlùmí ìtí fi ń jẹ́ mùsùlùmí náà ni pé ìgbà fàfọ́lọ̀ tinútinú pẹ̀lú tá nábì mú wá nínú àlùkùránì àti sunna nítorí àwa tí a ń gbàtàn jẹ́ àtàwa tí ọ̀nà ti dàrú mọ́ lọ́wọ́ ló máa pariwo bá a fi ń sọ láti máa máa yà wá ọlọ́run bá aláǹjẹ́ yóò yẹ wa nínú alukọ̀rá ni pé gbogbo ẹni tí bá ti nírú àrùn yìí la òun náà ti kú òun ẹ̀sìn wa torí pé ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ àwọn kèfèrí a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní walladhina kafaru ọlọ́run bá ní ẹ̀rá àwọn kèfèrí fata'azal lahum ọlọ́run bá ní ìparun ti bá wọn halakan orí wọn ti burú jáì وضل أعمالهم ọlọ́run ọba aláà ní gbogbo iṣẹ́ wọn tí wọ́n ṣe níṣẹ́ rẹ̀ ọlọ́run lóhun ti bà gbogbo ẹ̀ jẹ́ ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run nítorí pé wọ́n kórìíra مَا أَنزَلَ اللَّهُ in tí aláà sọ̀kalẹ̀ wọ́n كَرِهُوا wọ́n kórìíra rẹ̀ ọlọ́run sì ba gbogbo ṣẹ́ wọn tí wọ́n ṣe láyé ọlọ́run ba gbogbo ẹ̀jẹ́ suratu Muhammad aya ẹlẹ́kẹsàn ọlọ́run ti ń là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ ipe káríwó ma anzalala ní tá a sọ̀kalẹ̀ kí ni wọ́n sọ̀kalẹ̀ wọn náà ní Qur'an àtàdésì ẹ̀sìn ni wọ́n sọ̀kalẹ̀ ó kórìíra ẹ̀sìn ó sì ń pèrè lẹ́lẹ́sìn ẹ̀yẹsẹ̀lẹ́sìn ìgbàgbọ́ rẹ̀ yẹn ipò kórìíra tó lọ́sọ̀ kalẹ̀ yẹn ó ti mú ọ kúrò nínú Islam ó ti sọ di ara àwọn kèfèrí tọ́lá àwọn kèfèrí ni wọ́n máa nírú gbàgbọ́ bẹ́ẹ̀ ẹnìkan wà ní pé ọ ní kèfèrí nígbà tó mọ̀ tẹ́lẹ̀ àmọ́ láti sin lọ mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run tó bá ti pẹ̀rẹ̀ ní mùsùlùmí gbogbo tó bá ti wà ní Koran látòkè délẹ̀ ó wà ní àdíṣì tó lálàáfíà tànàbí sọ má kórìíra kankan bẹ́ o gbogbo ẹ̀ pátápátá oore ni fún ọ ìdọ́là ni ó ṣe oore dáadáa ń bẹ̀ ètò ọlọ́run ní kọ́mọ́sẹ̀ àbúrú bẹ́ẹ̀ lọ́lọ́run fi ní kọ́mọ́sẹ̀ wọ́n máa sọ lẹ́nu rẹ̀ pé àwọn òfin báyìí ló wà ní koran èmi fẹ́ràn rẹ̀ àwọn ìdájọ́ báyìí mo gbà tiẹ̀ àmọ́ àwọn eléyìí ìmọ̀ ń bí mi nú tí n bá ti ń gbọ́ èyí sì máa ń kórìíra rẹ̀ tí n bá ti ń rí àwọn àlùfáà ní ìgbàgbọ́ tó níyẹn yóò bàṣẹ rẹ̀ jẹ́ gbogbo iṣẹ́ ti ṣe sẹ́yìn yóò bàjẹ́ nítorí pé kúfùrù àìtìkọ́dì ni nífàkó akbar manáfìkì lọ fẹ́ dáhùn òun pẹ̀lẹ́ mùsùlùmí kọ́ gbà fàfọ́lọ́ ẹ̀mí rẹ̀ sì kúrò rántọ́lọ́ sọ̀kalẹ̀ Allahu ja'ala amalahum haba'an manthura ọlọ́wọ́n bá aláà ó kú sí ẹ̀wọ̀n dànù bisababi karahiyatihim ma anzalalla ala rasuli nígbà tí wọ́n kúrò rántọ́lọ́ sọ̀kalẹ̀ fún nàbí ọlọ́run tó wá pé àwọn ẹ̀yẹ ní kèfèrí a jẹ́ pé bí ọ̀nà bá ti ń ṣe ọ̀jẹ́ mùsùlùmí ma ẹ̀yọ́ miami ansalallahu alhukukọ ọlọ́mọba aláwọn ni ẹ̀fún lágbájá níwọ̀ báyìí ẹ̀fún níwọ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí kó ló ń bí wọnú dénúdénú rẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí ma wal ahkam ọlọ́run sọ àwọn àdájọ́ kalẹ̀ pé báyìí nǹkan báyìí ni ẹ máa jẹ nǹkan báyìí ni ẹ máa mu nǹkan báyìí ni ẹ máa ìbá àjẹyọ̀ kan bẹ́ẹ̀ ẹyọ kan ti ba gbogbo Islamu ẹ jẹ́ ọlọ́run sọ àwọn ìjìyà kalẹ̀ pé ẹni bá ṣe báyìí ẹ jẹ níyà báyìí ẹni bá ṣe báyìí ẹ jẹ níyà báyìí anábìnrin ẹni bá ṣe báyìí tó bá ti rúfin tó bá ti dáràn ṣẹ̀rí àbáyìí ni fún ìwọ wá rò lẹ́mìí rẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ah ìtọ́lọ́run sọ kalẹ̀ tá nábì ń sọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó kórìíra tẹ̀mítẹ̀mí ó sì ń fẹ́rí kalẹ̀ fọlọ́n ọ̀ngbàwẹ̀ ó sì islam yọ́ọ́yọ́ yẹn kó ní islam fúdá ọkàn máa fìdí gbálẹ̀ ọ máa kírun ní ìwà àti kórìíra rẹ ẹ máa kírun ọlọ́run sí nígbàrún rẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ̀rọ̀ àwọn mọ̀nàfíkì àwọn kèfèrí tán dárapọ̀ máwọn mùsùlùmí ọlọ́run bá ní àrùn yín bẹ lọ́kàn wọn èyí tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má nílùú ẹ̀ o kẹ́ má bá dára wọn ọlọ́run bá ní wala ya'tuna àfi kí wọ́n máa lọ́tì kọ̀ kí wọ́n máa lọ́tì kọ̀ torí ìrun yẹn wọ́n kórìíra ẹ̀ wọ́n kàn fẹ́ kí n torí àwọn èèyàn ni ọlọ́wọ́n bá ní wala yunfiqun wọn ò sì ní náwó wọn ò ní náwó sínú ẹ̀sìn illa wahum karihun àfi kọ́ jẹ́ pé ẹ̀mí wọ́n kọ̀ pé owó fìtínà ò lànà yìí àá ṣiṣẹ́ ọlọ́wọ́n wa sọ fún wa pé káwọn ọmọ fún àwọn tí ò ṣiṣẹ́ lówó wa káwọn ọmọ wa ná owó láì dààmú ọlọ́run bá ní ẹ̀mí wọn kọ illa wa hum karihun ọlọ́run ní ẹ̀mí wọn kọ wọ́n sì ń kírun wọ́n kí o àmọ́rùn yẹ kò dùn mọ́ wọn bọ́lá ń ṣe pè lẹ́sìn yẹ kò dùn mọ́ lẹ́yìn náà owó tí wọ́n ná yẹn owó yẹn ò dùn mọ́ wọ́n kórìíra ẹ̀ àmọ́ torí káwọn yẹn máa sọ wọ́n lẹ́nu ọlọ́run bá ní eléyìí ni ìwà àwọn mọ̀láfìkì suratu tauba aya 54 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ààrẹ yẹn kì í ọmọ kírun tí ọmọ gbàwẹ̀ tí ọmọ lọ́mọ́kà tí ọmọ yọ sàká àmọ́ kan nínú àwọn àgbékalẹ̀ ọlọ́run kùránà àtàwọn òfin ọlọ́run òun ti fagi sí ó ti fagilé ìpẹ́tẹ́ ẹ̀ bá ń bá òun sọ̀rọ̀ Islam ayà báyìí ẹ má máa kó tiẹ̀ mọ́ àdísì báyìí ẹ má máa ṣàlàyé fún òun mọ́ òun kórìíra ẹ̀ nígbà ó ti kórìíra nǹkan kan nínú tírẹ́ẹ̀sì ó ti kórìíra ẹ̀sìn náà nù torí pé tíra gangan náà wọ́n ń pè lẹ́sìn ìtọ́wọ́ àánú tíra náà lèyàn máa ń ṣe téèyàn fi máa dẹ̀ lẹ́sìn ẹ̀jẹ̀ lè sọ́ra wa àní mùsùlùmí mùsùlùmí òdodo láàyè bọ̀kẹ́ torí islam ọgbọ́dọ̀ máa bínú sí islam tó lọ́n gbà torí islam náà lànàbì mú wa ẹni bá kórìíra àyà kan àbádìsí kan tó lálàáfíà tó lọ́wọ́n ọgbà òun kórìíra ẹ̀ bóun bá ti ń rí tóun rántí nínú òun máa ń bàjẹ́ pé kí n lọ adé tọ́lọ́wọ́n bá aláàfin wa tó ń sọ̀n kan báyìí wọ́n ní faqad naqada islamuhu ó ti dágbére fún islamu torí wà tó ti dágbére fún tí wọ́n kọ́ sínú koran kò jẹ́ mùsùlùmí má ìdí ń jẹ́ islam àlèyíṣẹ́ islam ní ìjíwọ́júṣẹ́ kágbà kọ́dà bí nǹkan àwọn ọ̀tẹ̀wà lọ́rùn kágbà pé ọlọ́run bá Allah òun ló sọ̀kalẹ̀ ọlọ́run sì fi dáadáa síbẹ̀ kọ́dà báwo tí máa dáadáa tó wà ń bẹ̀ torí kẹsẹ̀ gbogbo nǹkan làákàyè wá gbé àwọn nǹkan kan bẹ tọ́jẹ́ pé ẹsẹ̀ nínú alukur'an làákàyè wá gbé àwọn àmì ìbẹ̀tọ́ dẹ́fẹ̀ làákàyè wá gbé àmọ́ káwọ́ sáà ọlọ́run bá ní ìrìn ànábì àsọ kùránì kalẹ̀ fún yín kẹlẹ́bà di olórí bú àsọ kalẹ̀ kẹlẹ́bà di olórí rẹ̀ ni gbogbo tó wà ní kùránì pátá àtàdísà ànábì tó lálàáfíà gbogbo ẹ̀ pátá òrèrè lọ́wọ́ ń bẹ̀. ẹ máa yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́run Allah subhanahu wa ta'ala ní jọ yẹ wá pé alukufar àwọn kèfèrí àwọn ni wọ́n máa ń kórìíra kùránì wọ́n sì kórìíra tó wà ń bẹ̀ ìwọ́tọ̀ ọmọ wa bẹ̀lọ́ kọ́lọ̀ jẹ́ ọrọ̀rùn fún ọ àmọ́kọ wá ní kọ̀dá bó ṣe wà ń bẹ̀ ìwọ fẹ́ràn ẹ̀ ìwọ kórìíra ẹ̀ ìtọ́sọ àwọn kèfèrí di kèfèrí ní wọ́n náà ṣe ọlọ́wọ́n bá ní bali ja'ahum bil haqq ọlọ́wọ́n bá ní òdodo wá bá wọn kí ló dodo náà onan islam onan al-Qur'an wa aktharuhum lil haqqi karihun ọlọ́wọ́n bá ní ọ̀pọ̀ wọn wọn kórìíra òdodo wọn kórìíra Qur'an torí wọn ti mọ̀ pé Qur'an òní ọ̀ máa làjà kùránì ni wọ́n máa ṣàlàyé orí ibú àti oríire kùránì ni wọ́n máa ṣàlàyé igbó àti ojú ọ̀nà kùránì ni wọ́n máa gbẹ̀tọ́fẹ́lẹ́tọ́ kùránì ni wọ́n máa sọfálábòsí pé òun ló alimominun suratul muminun aya 70 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ هذا القرء والبغض في قلوب كثير من المسلمين اليوم وهم يعلمون به أو لا يعلمون به ọ̀pọ̀ mùsùlùmí lè ní ìkórìíra ìkankan nínú ẹ̀sìn tí wọ́n sì mọ̀ pé ọlọ́run ló sọ àwọn àmì ò sì mọ̀ kán lè bá àmọ́ náà láàfin rojọ́ tán ròyìn wọ́n wàá máa sọ wọ́n sì mọ̀ pé ọlọ́run bá aláàlọ́ sọ kalẹ̀ ànábì ló ní àṣẹ wọ́n máa sọ sọkúsọ wípé mùsùlùmí lèmi ná àmì mi ò ṣe yẹn o torí pé èmi ò gbà ti yẹn o èmi kórìíra yẹn o wọn ò ní mọ̀ pé ìkórìíra kankan nínú tí ànábì mú wáyé ìmọ̀ ayọ̀ yẹn kó nínú Islam yàtọ̀ àánú náà fìlà àyà àti wọ́n máa fọ́ọ̀tì àwọn àyà ọlọ́run ọlọ́run bá aláṣọ́rọ̀ sínú Qur'an wọ́n ní tọ́lọ́run sọ yẹn àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ní tọ́lọ́run sọ yẹn kò bá gbà mú bẹ́ẹ̀ bá ń ṣe ní tọ́lọ́run bá ní a máa ṣe yẹn ojú ọmọ tìyàn láwùjọ sọ̀rọ̀ pé àwọn ìbò ń bá dì civilization ti dé àwọn èèyàn ti lajú gbogbo ìtẹ́ ní Islam ní ká máa ṣe yẹn oyè àwa kórìíra ẹ̀ àwọn olè ṣe é máa o mùsùlùmí náà sì ni wá wọ́n ní ìntàrẹ̀ ẹni ìntàrẹ̀ ẹni torí pé bókòtò hó lè áti àyàt nígbò tí ń bínú àwọn àyà tán sọ̀kalẹ̀ yìí dẹ̀lílù aláàdámi mọ̀ wá fàkàtì ń tọ́ka ń tọ́ka lérí àìfaramọ́ islam àìgbẹ̀ islam tán àìlọ pẹ̀lú islam torí tó ti kan àbádìsí kan ti irori kí ló wá fà tí nítorí pé àwọn kan dìde nínú àwọn alimusitashiriko àwọn orientalist àwọn eléyìí àwọn ni wọ́n lọ lè kọ́ èdè lárúbáwá wọ́n fẹ́ lójú àwọn mùsùlùmí kò nínú islam wọ́n fẹ́ bà islam jẹ́ lójú wọn wọ́n wàá mú àwọn kankan tí wọ́n mọ̀ pé ọmọ èèyàn ó lè fẹ́ kórìíra rẹ̀ wọ́n mọ̀ wá sọ fún yín pé wọ́n náà wọ́n náà wọ́n tẹ́sìn yín ní kẹ́ẹ̀máṣe kẹ́ẹ̀máṣe àwọn eléyìí àwọn akẹ́ lárúbáwá gbọ́ lárúbáwá mọ̀ lẹ́sìn lórúkọ wọn wọn lẹ́sìn ṣe èdè lárúbá nìkan wọ́n fẹ́ gbọ́ láti fi dẹ̀sìn ró wọ́n pa àwọn kan ní alàálìmáàni yìí wọ́n tún pa àwọn kan ní alàálìmáàni yìí àwọn eléyìí ìròrí tí wọ́n ní pé bàbá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ má máa sọ̀rọ̀ ayé bàbá ti ń sọ̀rọ̀ ayé ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn ẹ ẹ̀sìn kúrò nínú ayé ẹ ayé kúrò nínú ẹ̀sìn ọlọ́run ọba tó dá sámà tó dálẹ̀ tó kó wa síbẹ̀ ó sì sọ tẹ́ra kalẹ̀ kọ́má jẹ́ ìmọ̀nà fún wa tá a fi mọ tá a máa ṣe lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sámà rẹ̀ àwọn yẹn wá jẹun yóò tán wọ́n ní bàbá tí ń sọ̀rọ̀ ìtàfẹ́ máa ṣe láyé ẹ má máa sọ pé Allah sọ mọ́ àwọn náà ń pè ní al-alimani yìí àwọn kan náà àwọn náà tún dìde wọ́n pa àwọn ní aláìbẹ̀rẹ̀lì yìí àwọn lẹ́yìn àwọn náà wọ́n máa ń pèpè lọ síbi freedom wọ́n ní freedom of religion nígbà tí wà ní ayé ẹ̀sìn tó bá wù ọ́ ni ó ṣe wọ́n tún wá sọ fún mùsùlùmí pé o tún free láti ṣe tó bá wọ̀ nínú ẹ̀sìn rẹ̀ tó bá wọ̀ tẹ̀lé àyà àtàkọ́kọ́ tó bá sì wọ̀ ọmọ tẹ̀lé àyà ẹlẹ́ẹ̀kejì mọ́jẹ́ nìkan máa fẹ̀sìn dè ọmọlẹ̀ mọ́jẹ́ nìkan máa sọ fún ọ wípé ẹ̀sìn ní òsì báyìí ẹ̀sìn ní òsì báyìí ó free èèyàn ni ọ́ ṣe tó bá wọ̀ ilé ayé lọ́wà àìwá amáyà àwọn lárúbáwá tí wọ́n ti kó sínú páńpẹ́ yìí tí wọ́n ti kàtírà ìkàkùkà táwọn eléyìí kọ́ọ̀lẹ̀ alikutubul hadama lèrọ́dẹ̀lì mùsùlùmí náà dín ní àwọn tíra burúkú tí mùsùlùmí fi fẹ̀sẹ̀ ẹlẹ̀ tí ò ní màpọ̀ ti fẹ̀sẹ̀ ẹlẹ̀ wọ́n wá mú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn Islam ipe ẹ̀wẹ́lẹ̀ ẹ̀wẹ́lẹ̀ ṣe tó yẹ kí Islam muslim lamẹ́ríkà ní London ní Paris ní Germany èyí tí wọ́n sìn yẹn dájú èyí Islam náà ṣe lọ kó lè bá kórìíra ti ọlọ́run ọba aláà tó sì gbé ìdájọ́ kalẹ̀ tó gbé òfin kalẹ̀ òun gbọ́ jù wọn lọ ọlọ́run sì ní ma jù wọn lọ yẹ̀kọ́lóhùn wọ́n máa sọ pé ìsìláàmù sáàbù sí fóbìnrin nígbà tá a bá ń pin ogun lọ́wọ́ wọ́n ní kí wọ́n fún obìnrin méjì ní tí wọ́n fún ọkùnrin ẹyọ kan èèyàn náà lóbìnrin o sóbìnrin yìí sèèyàn ẹni tí wọ́n fẹ́ kókò kò sí lérí òun náà sọ pé èèyàn lóbìnrin bákan náà ni wà ikú ọ̀rọ̀ àìtìmí gbogbo eléyìí orí ibu wọn pè bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá aláàdájọ́ ní koran onílẹ̀ zakari mithla hazila unsayayi ní tá a bá fún obìnrin méjì ní ká fún ọkùnrin nǹkan tá a bá fẹ́ pínpín tọ́lọ́bìnrin yẹn yóò jogun bàbá ẹ̀ yóò tún lọ lè jogun ọkọ ẹ̀ ọlọ́wọ́n bá aláàmọ́ torí tó fi tó bẹ́ẹ̀ ká máa wá pé ìsìláàmù ṣàbòsí fún obìnrin ọṣàbòsí fún yín ẹ̀yin náà wò ní ti bàbá yín pé tọ́wá jẹ́ pé ọba gbé dúkìá kalẹ̀ ní tó wọ́n fún ẹ̀yin obìnrin méjì oníkan fún bọ́rọ́dà yín tó jẹ́ ọkùnrin òun náà yọmọ wa bínú pé ìsìláàmù sàbòsí pé àyà yẹn ń bí wọn nú nígbà tí bẹ̀rẹ̀ sí bínú àyà yẹn ó yẹ kọ́ lọ lè béèrè àfa ìpín kílódé tọ́lọ́run fi tó bẹ́ẹ̀ kọ́dà ń gbà mí gan oníbò káàtà sí kò béèrè sọ́lọ́run bá rẹ̀ ó ti ní bóun ṣe fẹ́ ṣe é nù ah, ah, ìgbà fọ́lọ́ náà ń pè ní islam tọba ti wá bínú bẹ́ẹ̀ islam rẹ̀ ti bàjẹ́ yaquluna àtàdúdú wọ́n máa sọ fún yín pé ìfẹ́yàwó jẹyọ kan lọ àbòsí ni fóbìnrin wọ́n ní torí pé arábìnrin tí wọ́n fẹ́ wọn ó wá fẹ́ ọkọ arábìnrin tó wà nílé ó wá fẹ́ ọkọ ẹ̀ ó wá ṣẹ́à nínú ọkọ ẹ̀ ó wá fún ẹni tó wà nílé ìpè ìmọ̀ fẹ́yàwó jẹyọ kan àbòsí ni fóbìnrin àwọn sì kórìíra ẹ̀ ọlọ́run bá aláàfin kan sínú Kùránì onífàǹkìhù máa tọ́ bẹ̀rẹ̀ kúmínà nìsá ìmátìnà wàtúlá àtàwọ̀rùbá à ọlọ́run lẹ́yìn tẹ́ bá ní agbára tààrà tẹ́ ní agbára jíjẹ múmu tẹ́ sì mọ̀ pé ẹ̀sì déédéé ní síkà láàrin wọn nípa ìpín tayé ọlọ́run bá ní mo gbà yín láàyè kẹfẹ́ méjì àbí mẹ́ta àbí mẹ́rin fani khiftum alla ta'dilu tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní sì déédéé láàrin wọn fọwọ́ àwọn opó ibìkan ni wọ́n rárí wọ̀ obìnrin ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ bàbá mú kọ̀ọ̀kan àwọn tí wọ́n sẹ́kù ọ̀pọ̀ rẹpẹtẹ tí wọ́n máa dààmú tí wọ́n máa sọ́fà ọkùnrin tí ìyàwó kan ò tó ta sí ní kọ́mọ̀sẹ̀ ìgbàláyé wà fún nínú obìnrin tí ọgbọ́rọ̀ sọkọ lẹ́nu ti ń tọkọ ò rí fruit marriage tarábìnrin yẹ pé dojoojúmọ́ ní ṣèpele ní ń bo wọ́n ní àwọn ará wọn ọkùnrin lẹ́nu yóò ní ọ amẹ́ríkà làwa ti kàwé náà london làwa ti jáde polygamy yẹn is highly prohibited ìwọ ni fáwọn káwọn máa ṣe of course i'm a muslim <laughs> ó ní mùsùlùmí lòun ó lóun àmọ́ òun kórìíra tọ́lọ́wọ́n bá aláàsọ sínú koran tóun fi ń jẹ́ mùsùlùmí ẹ̀yọ́mọ̀ ya wa nílẹ̀ islam kóbìnrin ọ ní gbogbo àyà wà ní koran lọ tẹ̀wọ̀n lọ́rùn àyà méjì mẹ́ta òun kórìíra yìí wọ́n ní kọ́mọ kẹrin kọ́mọ gba àwẹ̀ mọ́ nígbà tí kó ìrántọ́ lọ́n sọ̀kalẹ̀ wọ́n ti pokò ẹ̀rẹ́ ní islam yaquluna al-hududu shar'iyya wọ́n máa sọ pé àwọn òfin tọ́lọ̀ ń gbé kalẹ̀ ẹni bá jalè tó bá ti gbé nǹkan tó yẹ kí wọ́n gé lọ́wọ́ ẹ gé lọ́wọ́ wọ́n ní bò gé lọ́wọ́ ẹ ti má lé ní ọwọ́ rẹ̀ ẹ lẹ̀ kọ́mọ̀ bá rọwọ́ gbé mi ma sẹ́mọ̀gbẹ́ yìí máa ju táyà sí ọrùn ẹni tó gbọ́kadà ní nínú ṣẹ̀ríà ẹni gbọ́kadà ẹ̀lẹ́ pa ẹ yọ ọwọ́ ẹni ẹ yọ ọwọ́ rẹ̀ tí wọ́n wá máa sọ pé ṣẹ̀ríà ṣẹ̀ríà òfin mọ́sùmọ́tọ̀ òfin gí ọwọ́ gí ọwọ́ èmi jẹ́ mùsùlùmí o mo sì gbà pé Al-Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni àyà ká gí ọwọ́ lè yìí èmi kórìíra ẹ̀ kò ní ìdíkọ̀ sẹ̀sọ́ lẹ́nu o nínú ọkàn rẹ̀ ní ọwà o ọlọ́run sì ti mọ̀ ọlọ́run sì ti rí ọ níbo ti kórìíra tọ́lọ́run bá láàrẹ sọ̀kalẹ̀ ìdájọ́ yẹn ẹ̀yìn o ti kó nínú àwọn mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run náà wọ́n ní tẹ̀yìn bá mutí kí wọ́n ná lẹ́gba wọ́n ní tẹ̀yìn bá pààyàn wọ́n ní kí wọ́n pa òun náà padà ẹ̀wọ̀n lọ́yẹ kan fi sínú àwọn nígbà tó pààyàn yọ yẹ kan fi sẹ́wọ̀n ọlọ́run bá tóró ti mọ̀ pé tóun bá ti pààyàn òun náà lọ òun náà fọmọ lẹ́yìn fi àwọ̀ lẹ̀ ká máa fọ́ ti òfin ọlọ́run kí yan yanu pàgàlà kó ní òun kórìíra jilbab scarf làwọ́ máa wé o we are muslims wọ́n wá kórìíra kí yẹn máa dàbò lẹ̀ aṣọ dàbórí dàbóra tẹ́ ẹ máa ń dàbóra yẹn mo kórìíra rẹ̀ tí bá ti rí inú máa bí mi ni islam rẹ̀ ó ti bàjẹ́ tọ́lọ́wọ́n bá ní yá ayọ́ ọlọ́ni mo pèrè ànàbì bá mi sọ fáwọn ìyàwó rẹ̀ wọ́n bá náà ti kàwọn nìsá ilé mọ́mìnì bá mi sọ fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo yẹ̀dẹ̀ nínú alẹ́ yìí nínú mi jẹ́dà bíbí yìí kọ́ máa dájà lè bábà borí tán jáde lọ suratul azab quran thirty òun fẹ́ràn sísá rẹ̀ àmájọ́ tó bá ti wọ jẹ̀lẹ̀bá inú ọmọ wa bí ọ ó pé mo fẹ́ ṣe láàánú kí ni tó dàbójú yẹn gángan ni mo kórìíra ni orí ní ṣe láàánú ma àdìsíkì ọlọ́run mo fẹ́ ni tó bá wù èèyàn dà nǹkan bójú kò ní kọ́ mọ́ jẹ́ èèyàn láyé kọ́ wá jẹ́ pé ìwọ mùsùlùmí lọ́mọ wá pé ẹ̀yin sisters ẹ má lò ní kọ́ bo ayé ti kọjá kí ẹ má dà nǹkan bójú o sísà tó bá ti wá lò inú ọmọ wa bí brọ́dà òun náà sì ní òun pèpè sínú sún náà yọ kórìíra ìlátẹ̀mí pé ìwọ islam ẹ̀ ti mẹ́hẹ̀ tí wọ́n ó sì yé wọ náà yìí pé àwọn ìyàwó ànábì dà nǹkan bójú ọwọ́ àǹfà ànábì ṣe yẹ ni àbọ̀n fẹ́ ṣe yẹyẹ ọmọ pé tánábì bá ṣe súnà wọn pè ìtànábì bá ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ súnà ni wọ́n pè ara àwọn dọ́mọ̀ sọ pé kí ló dé tí ẹ máa lẹ̀kù fún oníṣìnà tọ́jú abílékọ ẹ sì máa lẹ̀kù fún lẹ̀kù fún báwò àwọn kórìíra kan máa lẹ̀kù fún ẹ̀sánú ẹ̀ ẹ̀sánú ẹ̀ ìsìlámù láàánú mo kórìíra kéèyàn máa lẹ̀kọ̀ fóbìnrin abilékọ àbí ọkùnrin tó ti má rì ká máa lẹ̀kọ̀ ma mo kórìíra rẹ̀ nínú ṣẹ̀dá ìsìlá inú ẹ̀mí ẹ̀ lọ́wọ́ tó bá ti kórìíra bẹ́ẹ̀ ipe ah iṣẹ́ ọ̀dájú ni ẹ ọ̀dájú ni ẹ ẹ̀yìn ẹni tí ń bá yàwó yàwó sùn sóhun ọ̀dájú àwọn Yorùbá gan jama sàmù pé tí bá ń yàwó wọn lálẹ́ sàmù pé wọ́n máa ń lè nǹkan lẹ̀ fún ni ká sì lé ọkùnrin lọ lókan ó lè lọ́dún kan bẹ́ẹ̀ ìlú tó jìnnà kó tó padà wálé ṣẹ̀ríà ọlọ́run kọ̀ wá níwọ̀ kórìíra bẹ́ẹ̀ wípé àwọn èèyàn ṣe sùnánà fọ́ọ̀n ni ó sì jẹ́ mùsùlùmí ọ̀wá lọ kórìíra ìdájọ́ ọlọ́run wọn ni wọ́n ti pọ̀ ókè rẹ ẹlòmíì tó bá ti rí ẹni tó múra ẹ̀sìn onírùngbà ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ ó fẹ́ ara ìtẹ́lẹ̀ tánwà ní kí ló dé tó fi kórìíra àbúrọ̀dà alágbájá tó ní torí súnà tó wà lẹ́kẹ̀ẹ́rẹ́ àti torí súnà tó ṣe sísòkòtò rẹ̀ wọ́n ní wọ́n sì po kẹ̀rẹ́ ní Islam torí wọ́n kò ń kórìíra mọ́ ẹ̀sìn ọlọ́run ló ń kórìíra ẹ̀sìn tó lọ́gbà sọ ma pé kí wòye wọ lòó fi ń rò pé kì í sára ẹ̀sìn tó bá kí ó jìnà ó rí fi ara ẹ̀sìn ni ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa gbogbo tá a kà á lẹ̀ yìí tó jẹ́ ara ẹ̀sìn tí èèyàn bá ti ń kórìíra kan nínú gbogbo ẹ̀ àtẹ̀yítà àná ti kà náà nífàkù akbar èyàn ti bọ́ sínú àwọn mọ̀náfíkì òun pọ̀ gba islam ó sì kórìíra islam nínú ẹ̀mí rẹ̀ ẹ wá rí ọ̀kan bẹ́ẹ̀ tán pé ní alikóríwò tọ̀bí ayé alifọ́tẹ̀rì ìkórìíra àtàdámá tó ń wọ̀yọ̀ yẹn kó ní islam òun ni kóbìnrin ọmọ jowú kí ni ọlọ́mọ dùn tí wọ́n bá fẹ́ yàwó lé ó gbà pófin ẹ̀sìn ni ọlọ́run sì sọ sínú koran àmọ́ dá bọ́lọ́run sì sọ síbẹ̀ àmọ́ òun tó òun torí pé tí wọ́n bá òun ṣe ọkọ òun inú òun dùn dáadáa eléyìí èsì tí máa yẹn kó ní islam kò sóbìnrin tí èjò òun tó wọ́n ní jihadi ya kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ dọ́mọ ẹlẹ̀ kálukú lọ́fẹ́ náà yé kí èèyàn wá rò lẹ́mi pé ah ní sì fẹ́ lọ jihadi o ọgbà pé jihadi da ọwà ní islam eléyìí ọ̀yọ́ kò ní islam ọlọ́ni kutiba alaykumul qital wa kurihun lakum ọlọ́run bá ní àṣẹ jihadi lọ́rọ̀ yàn fún yín kẹ́ máa lọ bó ṣe jẹ́ pé ẹ̀mí yín kórìíra rẹ̀ ọlọ́run pè wọ́n kèfèrí torí ẹ̀ torí pé ikú ní bàwọn lẹ́rù kí yín máa ṣàlùwàlá pẹ̀lú omi tó tutù lásìkò tutù eléyìí ẹ̀mí yàn ọkọ̀ àmọ́ kò mí ní pé yàn kórìíra ẹ̀sìn yẹn anabi sàlọ́sọ́lá anabi ní ala adullukum ala ma yamhu Allahu bil khataya anabi ní ẹdín tọ́yín sọ́nà àwọn nǹkan tẹ́ máa ṣe tọ́lọ́wọ́n máa fi pẹ̀sẹ̀ yẹn rẹ wa yarfa'u bi darajat lẹ́yìn náà ẹ máa gà nípò lọ́dọ̀ ọlọ́run qalu bala ya rasulallah àwọn sàhábà ní kíni òjíṣẹ́ ọlọ́run qala anabi ní isbagul wudu'i ala al makarihi kẹ́ máa ṣàlùwàlá lásìkò tí ara yín kọ omi lásìkò tútù ṣe mọ̀ pé tó bá fẹ́ fomi tútù ṣàlùwàlá ẹ̀mí ìró kórìíra rẹ̀ ilé yọ̀yọ̀ kọ́nù islam ìkórìíra tàdámà ni níparí ẹ̀yọ́ miami tó bá ti ń bínú sí kankan nínú ayọ́ ọlọ́run àbínú àdísì ànábì tó sọ yìí tó lálàáfíà tí wọ́n pè lẹ́sìn tí wọ́n náà máa pẹ̀sìn ni tó wọ́n ń kórira rẹ̀ dénúdénú bẹ̀lọ́ ọ̀kọ́lọ́run yóò kórira náà kó nu ẹ̀mí rẹ̀ kó má di kèfèrí ẹni tí ọba máa tẹ́lẹ̀ ọlọ́run bá aláwọ̀ fèrèjì lóyìn bá ti máa èèyàn gbọ́dọ̀ tó máa kórira tọ́lọ́n sọ̀kalẹ̀ mọ́ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sẹ̀ wá ní àgbà ìsìláàmù mọ́gbàdénú ọlọ́run bá mọ́ fi wá sínú àwọn tí wọ́n máa kórìíra ọ̀rọ̀ rẹ̀ àti àdísì ànábì rẹ̀ ẹ̀sìn náà jọ́rọ̀ wá lọ́rùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún allah subhanahu wa ta'ala tó tó ṣe níwàmù fún àwọn fàdílà tó sheikh Qamaruddin Yunus Akorede afizahullahu ta'ala warau láti lórí àwọn àgbọ́yé ẹ̀sìn السلام عليكم ورحمة الله وبركاته